فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار gbogbo àwọn tí a ń gbọ́ ètò àdínú yusrun òun náà ni torí pé kí ni ẹ̀sìn tí ọlọ́run bá fi rán ànábì sallallahu alayhi wa sallam tí ẹ̀sìn náà sì pé pérépéré gbogbo tó lè jẹ́ ìṣòro ànábì sallallahu alayhi wa sallam kò gbà á sínú ẹ̀sìn wa fún wa gbogbo ìlànà ànábì sallallahu alayhi wa ti jẹ́ kó jẹ́ ìrọ̀rùn fún wa kẹ́nìkan wò sùnsùnsùnsùn kó ní pé òun tó fẹ́ mú ìrọ̀rùn kan wá sínú ẹ̀sìn fún wa àbí òun fẹ́ mú ìlànà kan wá sínú ẹ̀sìn fún wa tí kì í ṣe èyí tí ànábì sallallahu alayhi wa sallam mú wa irú àwọn nǹkan báyìí kò lè rí àyè nínú islam tí a ń ṣe yìí torí anabi sallallahu alayhi wa sallam òun ni ọlọ́wọ́n bá fi ẹ̀sìn yẹn sí gbogbo wa pátápátá ọ̀rọ̀ tí mò ń bá lọ òun náà ní ọ̀rọ̀ àwọn nǹkan tí ó máa ń ba islam jẹ́ so mo ṣàlàyé pé mẹ́rin ni so èyí tó kàn yìí tó jẹ́lẹ̀ kẹrin òun náà ni mò ń bá lọ òun náà ni albidaa islam yẹn ẹlẹ́ẹ̀kejì òun ni alukófóró ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run máa ń ba ìsìláàmù yẹn jẹ́ ni ẹlẹ́ẹ̀kẹta òun náà ni anifak ìṣe ìsọ̀hún nínú tó jẹ́ ti láńlá máa ń ba ìsìláàmù yẹn jẹ́ ni so ẹlẹ́ẹ̀kẹrin wà ní alùbídà bídà yẹn mo wá ń ṣàlàyé lọ nípa pé kí ni nǹkan tó ń fà tí bídà fi ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí nínú ẹ̀sìn islam ẹni pé àdáadáalẹ̀ táwọn yẹn bí innovate innovation kí ni ń kọ̀ọ̀sẹ̀ kí ni ń fà so mo ti mú ìfẹ́nu wá pé ìfẹ́nu ní ń dààmú ẹlòmíì òdodo hàn sí ayé ọlọ́wọ́n bó yẹ eléyìí ó wà bẹ́ẹ̀ rẹ kẹtẹ tó ipá wọn náà mọ sọ fún yín pé bẹ́ẹ̀ ni àwọn náà mọ̀ pa náà bí òṣè kíní ìlú tọ́ tẹ́ bá bí kíní wọ́n ń ṣe ọ́ sọ ẹ padà rí i pé ìfẹ́ ẹnu ìfẹ́ ẹnu ni sùúrù ẹ̀ pọ̀ tí màmá mú àwọn àpèjúwe wa tó bá ó yá bákan náà ó borí ṣáṣà kí o sáfẹ́ rẹ̀ pé èmi náà sáfẹ́ lead mo sáfẹ́ ní tèmi náà tèmi náà mọ̀ jẹ́ pé mi lè lérí ń bẹ̀ so yóò wá mú wọn mọ́ patiti anabi sallallahu alaihi wasallam sí sọba kan náà tahsinu dhon bilakil kí wọn wọ́n pé làákàyè kí a kìíní ìdá ọba làákàyè mu sùn náà bẹ́ẹ̀ nínú tí ń jẹ́ káwọn èèyàn máa dá ìdákúdà kalẹ̀ kì í ṣe dandan kí gbogbo nǹkan ọba làákàyè mu nínú ẹ̀sìn àmọ́ làákàyè kó bá làákàyè rẹ mu bó ṣe ń wí kí n wí nu kì í ṣe dandan kí gbogbo nǹkan kó ṣe dédé làákàyè rẹ nínú ẹ̀sìn sọba kan náà kì í ṣe tí ó bá ti dáná làákàyè tiẹ̀ mu bóyá ni pé ẹ̀sìn gangan náà ni èèyàn ó fi ṣe mẹ́ṣọ̀ làákàyè ntí ẹ̀rí bá gbé wá nínú al-Qur'an nínú hadith anabi sallallahu alayhi wa sallam ìyẹn wàá jẹ́ kí nǹkan yẹn kí la ká ìyẹn ó ṣe dédé rẹ̀ ẹ wo hadith nínú sahih bukhari àti muslim nípa ọ̀rọ̀ pípa socks ìyẹn pé khuf tí yẹn bá wọ khuf àbí yẹn wọ socks tí yẹn bá fẹ́ pa njọ́ tí anabi sallallahu alayhi wa sallam fẹ́ pa Mughira bun Shu'ba òun lọ gba hadith yìí wá ó ní njọ́ tí òkèlè anabi fọwọ́ pa ó fọwọ́ sómi ó sì fọwọ́ pa òkè yẹn ó fọwọ́ ra òkè kò fọwọ́ pa ìsàlẹ̀ ah olóhùn wa rí i pé ah law kana dinu bil ra'yi àìlè lọ́wọ́ sọ bẹ́ẹ̀ njọ́ tó náà rí radiyallahu anhu ó ní tó bá ṣe pé ẹ̀sìn Islam tó bá pé làákà ìlà bá fi máa ń ṣe ni tí kì ṣe rí làkàna asfalul làkàna asfalul khuf awla bil mashi kò bá jẹ́ pé ká máa fọwọ́ pa ìsàlẹ̀ khuf òun ni ọba dáa ju ká máa fọwọ́ pa òkèrè lọ ó ní wàlákin ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam masaha fawqa khuffay olóhùn rí pé njọ́ta nàbí wàá fẹ́ pa huf òkèlè ànàbí fọwọ́ pa ṣé wọn pé ìsàlẹ̀ lèyẹn fi ń tẹ̀lẹ̀ ìsàlẹ̀ lèyẹn fi ń tẹ̀lẹ̀ àmọ́ njọ́ta nàbí fẹ́ pa huf ànàbí ọ̀pá ìsàlẹ̀ òkèlè ànàbí fọwọ́ ra so tí mo fẹ́ lómi ẹni pé ọ̀rọ̀ ẹ̀sìn kìí ṣe ọ̀rọ̀ pé ẹ̀yin náà wò kíní sọ bá ẹ̀rí mu náà lèèyàn máa ń wá káàkiri sọ bá ẹ̀rí mu sọ bá ń tánàbì ṣe mu sọ bá ń tí àwọn tí alukur'an ní ká ṣe mu sọ bákan náà lára tí máwùn ènìyàn tún ṣe bídà òun náà ní hubbul mal ìfẹ́ owó ìfẹ́ owó mbẹ́mbẹ́ àwọn èèyàn nífẹ̀ẹ́ owó wọ́n fẹ́ kówó jọ tí wọ́n bá ń rí jẹun nífẹ̀ẹ́ jánu kó mbẹ́ má kó sí rọrùn tí ìbá ṣe ń tọ́lọ̀ bá rà tó bá sànù táwọn èèyàn bá ń jẹun ní dèbídà náà ní bẹ́ẹ̀ nù fìtínà tí pọ̀ láwùjọ ẹlòmíì ti rí àwọn tí wọ́n ń pèpè sí súnà nàbí sallallahu alaihi wasallam ikú wọn fẹ́ máa tìǹà súnà máwọn lélẹ́yìn wọn fẹ́ máa tìǹà oúnjẹ máwọn lélẹ́yìn ọ̀nà jíjẹ ìhẹ́n ọ̀ ẹ̀kẹ́ wá clear rẹ̀ kẹ́ clear rẹ̀ ikú ẹ̀yìn tá ń jẹ ẹ̀yìn tá ń jẹ ẹ̀hẹ́n yóò sì clear pé ah, ok ọ̀rọ̀ jíjẹ ni wọ́n ń jà sí ni ẹ̀sìn ni ah, ah ntí ò ní ntí ò a mú nu ọ̀rọ̀ yìí ti yanjú sáwọn èèyàn ẹni tó bá fẹ́ ṣe ebi ń pa ebi ń pọ́ ni ẹ̀hẹ́n kọ́rọ̀ rẹ̀ kọ́ yanjú àbí owó tà ń rí níbi kíní ìlà ní ẹ fẹ́ dínà rẹ̀ mọ́ wa ẹ wá sọ pé bídíà ni ṣe máa wò ó nìsín tí wọ́n bá ní wọ́n ń ṣe wọ́n bí ọmọ nìsín ọmọ àbímọ so ẹ sọ ń jẹ gbogbo àfa ẹni tó bá mọ̀ pé òun bá lẹ́rìí pé ká jòkó ọjọ́ mẹ́jọ ká máa ṣe sàmẹ́yìn náà ha ó kọ́ ọmọ yìí lágbájá ni ó gbé jáde níjọ́ keje àwọn aláfo jòkó á pinwó fún wọn ibi tó bá wà nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa o ẹ̀mẹ́rì ẹ̀wà bó ló wà so ẹ lè rí ẹyọ kan ẹ̀ lè rí ọlọ́mọ tó bímọ ní kó sọmọ ẹ̀ ló kọ so kò sí ìjòkó yẹn àmọ́tẹ́ bá ń sọ ee àwọn abóni ha ẹ̀kẹ́yìn torí o ti dọ̀nà oúnjẹ owó ọmọ gan owó ọmọ làlùbáríkà ẹ sọ bí tán ti ń fowó làlùbáríkà ẹ sọ ẹ mú ẹrí yẹn wá rí péjọ tán wá bí ọmọ wọn á fowó làlùbáríkà fún ni kò sí ẹ lè rí so bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ ló ṣe pọ̀ lọ́nà lọ alámọ̀rí ẹ̀sìn wa ọ̀nà jíjẹ ló jẹ́ káwọn èèyàn dá ìdákúdá kalẹ̀ ẹ mọ̀ wo ẹ lè rí ẹ̀rí kan ipe kí ẹnìkan kú kí anabi sallallahu alaihi wasallam kó wá ní ọjọ́ keje àbí ọjọ́ kẹta ẹ jẹ́ ká péjọ ká wá ṣàdúrà fún un àdúrà fìdáwà àbádùn àtàlàǹṣe kò sí amútidọ́nà jíjẹ fáwọn èèyàn sòun náà ni pé ọ̀nà owó ìfẹ́ owó jíjẹ múmu yìí ń bẹnu táwọn èèyàn fi ń ba ẹ̀sìn anabi sallallahu alaihi wasallam jẹ́ fi ń pa lójú dà wọ́n fi ń pa lójú dà so látara pé kí ni àwọn náà jẹun ara ọ̀nà bẹ́ẹ̀ sì ni islam ní ká máa ṣiṣẹ́ ká máa wọ́n náà jẹ wa kì í sì dandan ní ká jẹ ẹ̀sìn kí sí dandan ní kọ́ jẹ́ ẹ̀sìn kọjú wá iṣẹ́ tó ṣe ẹ wo síwájú kó tó di pé gbogbo àwọn nǹkan yìí dé kódà nílẹ̀ yorùbá ìtàn rẹ̀ ń bẹ ẹ lọ lè ka ẹ lọ lè ka ẹ lọ lè ka ìtàn yorùbá níta ẹ katira àwọn àfa tó jẹ́ àwọn àfa tán sọ̀tàn yorùbá kí ni ìwọ̀n òsínbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ẹlẹ́bọ náà máa ń kìje náà máa ń kìta ìyẹn péjọ tí ẹnìkan bá kú níjọ́ kẹta wọn péjọ ìjọ tẹnìkan bá kú ìjọ́ keje wọn péjọ wọn làwọn ò kìje fún àwọn ò kìta fún ibẹ̀ làwọn mùsùlùmí náà ti wọ pé ah ìgbà táwọn ẹlẹ́bọ ń kíje tán kìta ẹ jẹ́ káwa náà ká béèrè káwa náà mọ̀ ṣe fìdáwò ká máa péjọ ọjọ́ keje ká máa ṣàdúrà fáwọn èèyàn kò jù báwọn lọ. so bó ṣe rí nu so títí tí bá tó fi wá di pé wòlímọ̀ gan wá òkú ọwá di bí ẹ̀ ń pàǹsẹ̀ ìyàwó gangan. gbúrú àwọn nǹkan yìí kan tó yẹ kí ètò ẹ̀ka lákìsí pé ti ń fa àdádálẹ̀ ti ń pa ẹ̀sìn ti ń yí ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam padà lélẹ́yìí so bákan náà istibadun nas ìmú àwọn èèyàn lò ìsọ àwọn èèyàn dẹrú má fẹ́ kí wọ́n bọ́ lókun ẹrú ńbẹ náà tí ń dàdàkúdà lẹ̀ sínú so ó kún mọ àwọn èèyàn ẹ lọ dákun ó mọ rìn lọ ó kọ àwọn àwọn èèyàn lẹ́yìn rẹ́kẹ́tẹ́ kẹwọn ó tẹ̀lé ọ ó wà lóko ẹ̀sìn ni ó ní wọn lálùbáríkà bó ti ń tẹ̀lé ọ irọ́ ni tó àfi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ọ̀nà táwọn yẹn sáfi mú èèyàn sìn tàbí ń sọ̀rọ̀ dẹrú lórúkọ ẹ̀sìn irú eléyìí náà irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ bákan náà الغلو في شخص في بعض الأشخاص àṣejù nípa àwọn èèyàn kọ̀ọ̀kan personality kan kí wọ́n máa ṣàṣejù nípa wọn ibi tó ibi tí wọn ò dé bí àwọn náà gbéra wọn débẹ̀ ni bí àwọn náà ní báyìí làwọn ṣe rí ni so ẹ̀yin ló sì máa fẹ́ tí wọ́n máa gbé wọn débẹ̀ pé bọ́ ṣe rí nu bọ́ ṣe rí nu yóò wá máa jí kí nítorí bá dálẹ̀ kọ́ máa jọ àwọn èèyàn lójú ẹ wo nísìn tẹ́ bá ń sọ wọ́n ní ẹ sọ̀rọ̀ àtẹ̀fátì ẹni ọlọ́run kan lọ́ dálẹ̀ Musa sallallahu alaihi wasallam anábì má sálátù wa ṣẹlẹ̀ mi tún lè má dá tiẹ̀ kalẹ̀ fẹ́ẹ́ náà ni ó tún ní à ah, hẹn amúdá Tìjání lọ́sọ̀ bí kìnnìkan nìkan so gbogbo àwọn eléyìí àwọn èèyàn tó ṣe pé as khas and personality tó pé ọkọ̀ ọ ẹ̀ mọ èèyàn mọ fọ̀ wọ́n mọ́ tó ipọ́ lọ́run sì sọ fún wọn Al-Qur'ani kí wala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa ẹ̀ mọ́ lẹ́nìkan mọ́ ẹ̀ mọ́ lẹ́nìkan ẹni mi ni èmi ni mo mẹ́ni tó mọ́ lọ́dọ̀ mi mo mẹ́ni tó bẹ̀rù Ọlọ́run ọba lọ́dọ̀ mi Ọlọ́run lọ́mà so àṣejù ńbẹ́nu táwọn èèyàn táwọn èèyàn tí wọ́n fi ń ba ẹ̀sìn yìí jẹ́ lára àwọn èèyàn kọ̀ọ̀kan bákan náà yẹni kí ẹ̀wúdà pé níbí màá rà dúró mo wá fẹ́ bọ́ síbi pé ewu wo ní bẹ níbi bídí àṣìṣe sẹ́ńpá sọ mo sọ ewu ti ẹbọ náà nígbà kan ewu ti ń níbi bídí àṣìṣe òun ẹni tí ó bá ń ṣe bídí à abẹ́ni tí ó ń dá bídí à kalẹ̀ ẹrú ẹni yẹn yẹtẹ́hìm nùbú wọ́tà nàbí yìí sallallahu alayhi wa sallam wọ́yù kẹ́dìbòhù wọ́yù kẹ́wìnòhù irú ẹni yẹn ó ń wo ànábì sallallahu alayhi wa sallam ipe ànábì yìí òun suspect yẹn ẹni tí máa ń ṣe bẹ́dà ń suspect ànábì abẹ́ni ń dá bídí àkàlẹ̀ ẹni yẹn ń suspect ànábì yẹn ni pé ń kẹ́fí sí ànábì ipe ń wo ànábì pé ah, ànábì ò jíṣẹ́ yìí pé ipe ànábì ọlọ́run fi iṣẹ́ ràn ó sì jẹ́ pé ẹ wo lápèjúwe ní sàwọn tí wọ́n ń ṣe mọ́wúlìd ó kílẹ̀ sí wọn pé ànábì sallallahu alaihi wasallam kò ṣe mọ́wúlìd rẹ̀ ó kílẹ̀ pé àwọn sàhábà ànábì wọn ò ṣe mọ́wúlìd ànábì ó kílẹ̀ pé àwọn tàbí'ùn wọn ò ṣe mọ́wúlìd ànábì àwọn tàbí'ù tàbí'ùn wọn ò ṣe mọ́wúlìd ànábì àwọn àtàbá'ù tàbí'ìn wọn ò ṣe mọ́wúlìd ànábì sallallahu alaihi wasallam Maliki ẹjẹ̀mbẹ̀ látọ̀rọ̀ imamu abu hanifa rahimahullah imamu maliki rahimahullah imamu shafi'i rahimahullah imamu ahmed bin ambal gbogbo àwọn àyíma tí wọ́n gbajúmọ̀ yìí wọn ò ṣe mawulidi ànábì wọn ò gbọ́n tí ń jẹ́ bẹ́ẹ̀ rí tọ́ ìgbà tó yá nìsín tí wọ́n dá mawulidi ànábì lẹ̀ lẹ́yìn ìgbà tánábì kú tán lẹ́yìn four years tánábì kú tán so sírun kan tán sọ ni pé yẹn ni ìtìhámù nàbí sallallahu alaihi bil khiyana pé anabi bi adamu iblak pé anabi ò jẹ́ iṣẹ́ tọ́lọ́run kó lé ọ lọ́wọ́ pé torí pé kíni tó wá pé n tí ń sọ ni pé anabi jíṣẹ́ pé ọ̀dà kíni ẹ tó ń dá mọ̀lúdì lẹ̀ fún tọ́lọ́ yan nínú alukur'an pé al yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islam dinan olúwa ni mo pé ẹ̀sìn ẹ̀sìn pé kí wà nábì kó tó jáde láyé ẹ̀sìn pé pérépéré ẹ̀sìn òdìkú pé ànábì complete ẹ̀wọ̀ twenty three years lànábì fi jíṣẹ́ yìí lọ́lọ́run fi ń fún nífi nífi ń kọ tí mo kọ́ àwọn èèyàn twenty three years ẹ̀wọ̀ kọ́ sí ẹ̀sìn láàrin twenty three years so ànábì sallallahu alaihi wasallam ọlọ́wà ni ó pé pé islam yìí ó ti wà ó ti wà ó ti pé yányán kò sí nǹkan tẹ́nì kankan lè fi kún mọ́ so kẹ́nìkan wá dé kọ́ wá ní òun gbé mọ́ òlúdìwọ̀ nítẹ́nìyẹn sọ fún ànábì ni pé ó jíṣẹ́ yẹn pé ó ara burú tí ń bẹ mọ́lúdì ń bíbí dànù ìyẹn ń sọ fún ànábì pé o jẹ́ iṣẹ́ tọ́lọ̀ ń fi ràn ọ pé sàbí kéèyàn ó sì sọ fún ànábì sallallahu alaihi wasallam ipe a ọlọ́run gan kò fún ọ lẹ́sìn yìí pé nítawọn afáàmọ́ sọ pé lisanu maqalu ní bídíà yẹn ni pé action ní bídíà n ti ń sọ ìtumọ̀ rẹ̀ lélẹ́yìí ipe ànábì sallallahu alaihi a ó sì jàǹbá fálẹ̀ òun mọ̀ yìí ó sì rí i pé oore ń bẹ mòlúdì ń bẹ ò sì fi kún fún wa bẹ́ẹ̀ ni gbogbo bídíà táwọn èèyàn ń dá kalẹ̀ lóríṣiríṣi hùn nítorí yẹn ń sọ fún ànábì ni pé kò jẹ́ iṣẹ́ yìí pé fún wa so torí pé tíyẹn bá gbà pé ànábì jíṣẹ́ pé ni èèyàn ní yọnu sí kẹ́nìkan tó ń dà kankan kalẹ̀ lẹ́yìn ànábì mà tó ń bá sọ fún wa pé kíní yìí o ànábì ò mà ṣe é nínú ẹ̀sìn wàláì kéèyàn ò jìnnà sẹ́ẹ̀rí pé ntẹnu mọ́ pé nínú ẹ̀sìn nínú ẹ̀sìn nǹkan tó bá ń jẹ́ ẹ̀sìn tẹ bá ní pé kèé sẹ́sìn nísìn tẹ́nìkan bá lè jáde tó bá ní mòlúdì o kèé sẹ́sìn ah ẹ̀hẹ́n pé ah, kò kọ́ àwáládà ah, kankan bẹ́ẹ̀ so sẹ́wọ̀n kọ́ àníbọ̀ fàámà àìsàn àmọ́ àwò pé ǹtí yẹn máa ń serú ìranù báyìí nílé ayé tí yẹn serú ìranù báyìí nílé ayé àìsàn adájọ́ yìí ń lọ́tọ̀ ìrìlẹ̀tẹ̀ mẹ́sìn òun ló fi mọ jẹ́ pé a gbọ́dọ̀ rí pé ànábì sànábì ló ní o ṣe sáwọn sọ àbàrẹ̀ ni wọ́n ṣe sànábì ló ṣe só pàṣẹ rẹ̀ kalẹ̀ pé ẹ ṣe tí ò bá tiẹ̀ ṣe so kò sí wọn àmọ́ mú àwọn àtàmọ́ àtàmọ́ oríṣiríṣiríṣiríṣi wá so òun náà ni pé yẹni ẹni tí ó bá ń ṣe tó ń ṣe bídà tí ń ṣẹ̀sìn àdádálẹ̀ ntẹ́nìyẹn ń sọ fún anabi ni pé kò jíṣẹ́ yìí pé ipe òpùrọ́ là nàbì pé jàǹbá là nàbì indirectly ntẹ́nìyẹn ń sọ nù so bákan náà hadmun li sunna ẹnìyẹn rẹ̀ láti wó sunna tà nàbì sallallahu alaihi wasallam ni ẹnìyẹn fẹ́ wó sunna tà nàbì tabaana tí ń jẹ́ ni mo kó ti ọ̀rọ̀ ibnu abbas kan ayani radiyallahu anhu ó ní pé ibnu abbas ni ó sùn ike ma min amin illa tadhaharu fi ilbid'atun ó ní kò sí ọdún kan àfi kẹsàrí àwọn yóò sá dáadáa kú dáa kàkàlẹ̀ ni watamutu fi sunna sunna ó sì máa kú bídí àwọn máa hàn ẹwọ kan ó ní bí ṣe máa ń ṣe nu ọ gbogbo ọ̀rọ̀ yìí Ibn Abbas ó fi ń léwa pé ká jìnà sí bídà àṣìṣe ewu tí ń bẹ níbi bídà ànípò òun náà ni pé máa ń sunna nabi ni ẹni pé tí wọn ti dá bídà kàkàlẹ̀ yóò sì sunna nabi sallallahu alayhi wa sallam ẹ̀yẹ wo nìsín gbogbo àwọn bídà táwọn èèyàn ń ṣe lóríṣiríṣiríṣiríṣiríṣi kò sí ní jẹ́ káwọn èèyàn fẹ́ dá ti ń jẹ́ ojúlówó súnà nábì màmá ẹ ò ní ṣe bó kú kú ẹ ní dá ojúlówó ti ń jẹ́ ojúlówó ẹ̀sìn gangan màmá nínú nínú ti ń jẹ́ òǹbi àwọn oríṣiríṣi nǹkan tó fi rò pọ̀ mọ́ bẹ́ẹ̀ fẹ́ sìn kú ẹ ní dá ojúlówó ẹ̀sìn tà nábì sallallahu alaihi bẹ́ẹ̀ má ẹ ní dá màmá bẹ́ẹ̀ fẹ́ sàdúrà ẹ bẹ́ẹ̀ ni gbogbo àlámọ̀rí ẹ̀sìn bó bímọ ẹ̀ ní da ojúlówó ẹ̀sìn tànàbí ń bẹ̀ má ẹ̀ ní da màmá wọ́n ti kóríṣiríṣi bọ̀ tí ò sí lára rẹ̀ bó fẹ́ ṣèyàwó ẹ̀ ní da ojúlówó ẹ̀sìn tànàbí ń bẹ̀ ń bẹ̀ má bó fẹ́ kírun ò da ojúlówó ìrun pé bánabi ṣe máa ń kiri ẹ̀ da màmá ẹ̀wò lápèjúwe nísìn tẹ bá fẹ́ kírun ẹlòmíì ó bẹ̀rẹ̀ láìlá ìlàlá láìlá ìlàlá láìlá kẹdàkùn sí anabi sọ̀rọ̀ sálàmù ní í anabi ti ń ṣe mulẹ̀ tirẹ̀ rẹ̀ lẹ́yìn wọn ni àti bá dákọ̀ ọlọ́run anabi ọmọ ìdákọ̀ ọlọ́run àbí àwọn sàábì wọn ọmọ ìdákọ̀ ọlọ́run so bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bí n ti ń jẹ́ ojúlówó ẹ̀sìn ṣe dàrú papọ̀ wọ́n ti da sùlẹ́yìn náà wá wò nínú àwọn ewu tí ń bẹ níbi bídà òun náà ni pé sur'atul intishar bídà tètè máa fọ́n ká bídà ń tètè máa ń fọ́n kiri ni tó bá ti dá bídà alẹ̀ báyìí ẹsẹ̀kẹsẹ̀ náà ni ó sáré máa tàn káàkiri wọn náà máa kíyèsí ẹ̀yin náà máa wo àwọn nǹkan táwọn èèyàn ń dá kalẹ̀ sínú ẹ̀sìn yìí ẹ̀sìn ìdílé kan náà tó bá ti dálẹ̀ báyìí yóò gbòde kí ni tó bá ti gbòde ẹ̀ wá nífẹ̀ẹ́ dantí ń jẹ́ títà nẹ́fì sallallahu alaihi wasallam ń bẹ̀ màgàmá yóò wá dàbí ẹni pé wíyàkí níyẹn bí ẹni pé bó ṣe bá ẹ̀sìn ànábì wánu láti bẹ̀rẹ̀ ẹ̀yin náà máa kí èso gba àwọn nǹkan tán dálẹ̀ lójú báwa yìí kan ṣe kéré ma àwọn nǹkan tí wọ́n dálẹ̀ ní nǹkan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn nísìn ẹ̀rù kó bó ṣe bá wánu o gbogbo èmi ni à ń ṣe àṣàlátù sunday sunday káàkiri yìí à ń ṣe náfìlà òru káàkiri yìí kí ẹ pàdé wa ní kinní kan kìlómítà fáìfù kìlómítà kìíní kan wàláhìl azim ojú wa ní gbogbo àwọn nǹkan yìí mọ̀ lóde ojú wa lóde o ṣé ní ìsìn èyàn nífẹ̀ẹ́ ní pé bó ṣe wá nú ẹ̀sìn nú tó ipá nàbí sallallahu alaihi wasallam kò sì fún wa nírú àwọn nǹkan báyìí nínú ẹ̀sìn wa tó ti ń jẹ́ bí dànù aburú ti mẹ́bi dànù yóò tàn ká yóò wà ẹ̀sìn tó pé wò pé a tó pé tẹ́nìkan bá fẹ́ mọ ṣàlàyé ń parẹ̀ gan wọ́n ni ha wọ́n tún ní àwọn ẹ̀sìn mọ́ wọ́n tún dá mọ́ sẹ́sìn mọ́ wọ́n tún dá mọ́ sí láìláìlá láwù so bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìlànà tọ̀ríkà àwọn oníṣúfi oríṣiríṣiríṣiríṣiríṣi tẹ́ bá wá ìtàn rẹ̀ ẹ̀ lè rí kán tánàbí ṣe ń bẹ̀rẹ̀ ọ̀dà ń bí yín èwo lànàbí ṣe tìjàníyà ló ṣe ní àbí kàdìríyà ló ṣe àbí nàkṣàbàndíyà ló ṣe àbí ṣàzàlẹ́yà ló ṣe èwo ló ṣe ń bẹ̀ ànàbí sallallahu so onike anabi sallallahu alayhi wa sallam islam lànàbí anabi wá fún wa sunna lànàbí mú wá fún wa o n se pariwo naa lélẹ́yìí pe wa alaykum bi sunnati wa alaykum bi sunnati anabi ni ọ̀dọ́ yín sunna mi ni ẹ̀ ma ẹ anabi ni ẹni tó bá mi mí jọ́kọ̀ọ́ anabi kọjú sí àwọn sahaba rẹ̀ o ni inna woman ya anabi ni ẹni tí ó bá pẹ́ láyé nú anabi sì mọ̀ gbogbo wọn ò lè lu ọgọ́rùn-ún ọdún míì ìtàn bá nàbí lò láyé òun anábì ní fasayara ikhtilafan kathira ẹ padà máa rí àwọn oríṣiríṣi táwọn èèyàn máa ìyapa oríṣiríṣi tí wọ́n máa dákalẹ̀ nínú ẹ̀sìn yìí anábì ní wa alaykum bi sunnati àmọ́ tèmi kàfẹ́ sọ fún yín ni pé sunna tèmi anábì ní kẹsà dùn ní ma tẹ́ bá ti ń rí táwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní yà lóríṣiríṣi yìí sunna tèmi oníkẹ́ dùn ní ma o lẹ́yìn náà wa sunnatul khulafa ar-rashidin al-mahdiyyin min ìlànà àwọn sahaba mi yìí àwọn àrólé mi afinimọ̀nà tó pé mi ni mo tréni wọn yìí ẹ̀dìmọ́lànà tí wọn náà o al-mahdiyina min ba'di àwọn tó ti pé àwọn ẹni wọn mọ̀ fi yín mọ̀nà lẹ́yìn mi àdú àlẹ́ àbí nawajis ànábì ni àwọn ni kẹ́ ẹ fi yín gbá mú ẹ fi yín gbá ìlànà èmi ànábì mú àti tiwọn mú sẹ́wò so gbogbo àwọn táwọn èèyàn ń dákalẹ̀ yìí yóò wá yára ẹ wá rúpọ̀ gangan Islam kódà lómi lè sọ fún wọn nígbà tó bá ṣe tọ̀ríkọ̀ ah eh, ee ẹ̀tù tẹ́bá tó rẹ̀ títún sọ̀rọ̀ pé kíní yìí sáré ẹ̀sìn wọ́n ni wọ́n takọ̀ ẹ̀sìn wọ́n takọ̀ àwọn so ara ewu tí ń bẹ níbi bídà àlẹ́lẹ́ yìí so bákan náà ara ewu tí ń bẹ níbi bídà òun náà ni pé la yutabu minha la yutabu minha ẹni tí bá ń ṣe bídà he n yìí sábà lè jáwọ́ níbẹ̀ n yìí lè jáwọ́ pé mo fi bídà yìí kalẹ̀ ìṣe má illa ma rahimahullah àfẹnitọ́lọ́n bá sànù ah. torí pé kí ni kí ló fà á tí wọ́n yé fi rí bí jáwọ́ ẹni tí bá ń ṣe bídíà àti èfi rọrùn láti fi jáwọ́ torí pé kí ni li'anna sahibal bid'ah yara nafsahu annahu ya'budullah yóò mọ ríra rẹ̀ pọ́hùn sin lọ́hùn ni kì í sin yóò múra pọ́hùn sin yóò múra kankankan ni kì í sin lọ́hùn sa kùránì yóò múra pé kùránì làwọn ń ka sí kúránì tí ó ní ọkà síbà nẹ́bí ṣe ní ọkà nù síbà nẹ́bí ṣe ní ọkà nù so gbogbo àwọn kan báyìí kí á yà látìfù làwọn ń ṣe yà látìfù fourteen thousand kìíní kan sixteen thousand kìíní kan làwọn ń ṣe ẹ kìíní kan mílíọ̀nù lèmi ṣe láì láì mo kó sínú ilé wọn wọ halluwa wọn á ń ṣe nìkan so yóò mọ yóò mọ kò ní ìyún nífẹ̀ẹ́ jáwó kó ń bẹ̀ iná ni ọ̀kan nù àwọn sálàfù wa Sufyanu ath-Thawri Sufyanu ath-Thawri ó ní albid'atu ahabbu ila shaitan ó ní sẹ́rí bídíà á èṣù láìkì ẹ̀ gan albid'atu ahabbu ila iblis ó ní iblis ìyẹn ni pé shaitan ó fẹ́ràn bídíà minal ma'asiya kódà ó fẹ́ràn rẹ̀ ju ẹ̀ṣẹ̀ lọ ìyẹn ni pé ẹ̀rí pé tẹ́ bá rí ẹni tí ń ṣe sí náà nìyẹn ni ìlànà èṣù ní rìn sẹ́rí ẹni tí bá wọn ṣe bídíà shaitan ni tó wá fẹ́ràn tọ̀hún ju ẹni tí ń ṣe ẹ̀ṣẹ̀ ẹni tí ń lu jìbìtì àni lánàá èṣù nírìn àmì ẹni tí ń ṣe bídíà ṣètánì tó ó tó fẹ́ràn rẹ̀ ju ẹni tí ń ṣe burú àwọn aburú wọn lọ mí pé òun súnmọ́ ṣètánì jù lẹ́ni tí ń ṣe bídíà Sufyanu Thawri lórí rẹ̀ o ó nítorí kíni ó nílẹ̀ anal mubtadi'a ó nílẹ̀ anna sahibal bid'a ó nítorí ẹni tó bá ń ṣe ó nílẹ̀ anal ma'siyata ẹni tó bá ń ṣe lọ́n ẹ̀ṣẹ̀ ìyẹn máa ń ìparun ní fọwọ́fà yìí òun náà mọ̀ yọ mọ̀ pé tóun ṣe ọ̀dá ẹni tí ń ṣe zìnà ẹni tí mutí yọ mọ̀ pé òun kó bára òun ni òun yapa sí ọlọ́run so àwọn èèyàn náà tún mọ̀ pé tí ń ṣe ọ̀dá ó ní àmọ́ ẹni tó bá jẹ́ pé oníbídà ni oníbídà ọmọ ni kò ní túbà o torí kò ní mọ̀ pé tóun ṣe ọ̀dá kọ́dà lómi yòókọ́ sí mọ́ àìlèyà yóò tún mọ báwọn èèyàn jà nítorí bídà àwọn ní tóun ṣe tánàbí ò ṣe nínú ẹ̀sìn táwọn yẹn bá ń kìlọ̀ fún ìtumọ̀ bàjá gbogbo tí yẹn tán táwọn sọ ní ẹsẹ̀ yìí àgbákò lọ́dọ̀ lómi bá ń pè yé àwọn ọmọ yìí yé ẹni yìí yé kíríkà ẹ̀rọ bẹ́ẹ̀ pé òun buná jo tó yẹ kí ọmọ pé ha kò sí bàbá ń sọ̀rọ̀ pé èèyàn ti ń ṣe zìnà ń jalè ẹ̀ nígbọ́kẹ́nìkan kan wà tákìín ẹ̀ nígbọ́kẹ́nìkan àmẹ́ òun ṣe ń tànà bí òní o ṣe nú ẹ̀sìn òun sẹ́sìn tànà bí ó bẹ̀ ẹ mọ̀ rí wọn àtàkì ẹ lọ́tún lósì lọ́tún lósì ni so ibi tí aburú ti ń bẹ níbi bídà nìyẹn so yẹn jáwọ́ kó mbẹ́ kọ́dọ̀ ẹlòmíì yóò mọ sunkún yóò mọ sunkún bàbá ń bídà hehe àwọn ọmọ mi wọn sì fẹ́ jogún kínní yìí hee àwọn ọmọ mi wọn fẹ́ jogún sábì wọn fẹ́ jogún tẹ̀sùbà wọn fẹ́ jogún nankali wọn fẹ́ jogún kínní yìí àṣírí wọn fẹ́ jogún ẹ̀ yóò mọ sunkún ẹ lè rí ẹni tí mutí kó ní kọ́lọ̀ ń jẹ́ káwọn ọmọ òun kan jogún ẹ lè rí ẹni tí ń jalè kó ní kọ́lọ̀ ń jẹ́ káwọn ọmọ òun jogún kan rí bí òun àmọ́ níbi díẹ̀ àwọn ọmọ ní kan rí bí òun bẹ́ẹ̀ sì ni aburú ni so inshallah tó bá di ní ọjọ́ mẹ́jọ a tún máa bá ọ̀rọ̀ lọ wo wa fún àwa tí a bá fẹ́ pè mí zero eight one zero eighty five zero one thirty seven one ẹ dákun tó rọ ọlọ́run ṣẹ́rí mò ń sọ pé ẹni tó bá ní comment nídìí comment lásìkò yìí ìbéèrè pé kí ni tó sọ báyìí kí ló dé kí ló dé tí mo nídìí nìyẹn so kọ́lọ́n kí ọ ṣàánú fún wa fún wa kó ṣe àlékún àgbóyè ẹ̀sìn rẹ̀ fún wa jù báyìí lọ. naam salaam okay naam salaam aleykum. wàllu salaam. naam kí ló ní fún wa níbèrè ok o ti kọ́ọ̀tù salaam aleykum waaleykum naam irọ́ ẹ̀kọ́tọ̀ alhamdulilah. alhaji sande ataki sọ̀rọ̀ ní ẹ̀ka ẹ̀ka wà alhaji. ẹ ṣeun. naam sa. ẹ dákun tá fẹ́ béèrè nígbà tí ẹ ṣe àwọn àlàyé pé bóyá bíi àwọn àfúlàtù bíi sunday sunday kankan tó máa ń sin yẹn. pé bóyá ó kù díẹ̀ káàtó. a wà á rí pé ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan bídíà ara àwọn míì tó jẹ́ pé ní wọ́n ń ṣe é tó sì dáa tó jẹ́ pé ní ọlọ́ọ̀ba kò tako. bẹ̀ẹ̀ ibi téèyàn bá ti ń ṣe é tó jẹ́ pé ní bóyá bíi aburú ó bá wà ń bẹ́ẹ̀ so bóyá eléyìí ọlọ́yẹ kéèyàn ó tako pé ní kò dáa gẹ́gẹ́ bí àpẹẹrẹ ń sìn á rí pé níbi sẹ́ẹ̀tì táwọn èbó tí wọ́n ṣe báwọn èèyàn ti ṣe ń lò ó lọ́nà tó jẹ́ pé náà kò dáa tó jẹ́ pé ọ̀nà àbúrú bẹ́ẹ̀ tí ẹni tó bá ń lò ó nílò dáadáa kó o ṣẹ̀mọ̀ irú eléyìí rèé a lè sọ pé ní kò kò ṣe dáa so iná ìdèmí kà fẹ́ fàyọ láàrin yẹn. ok sẹ́rí alájì gbogbo ohun tí èèyàn bá ti ṣe alájì gbogbo ohun tí èèyàn bá ti ṣe tó bá jẹ́ pé kò sí nínú ẹ̀sìn wa tí ẹ rí dáadáa tẹ́lẹ̀ rí ń bẹ̀ yẹn inú ẹ̀sìn wa nìyẹn wà kò sí má ṣe lè dá nǹkan kan kalẹ̀ tí nǹkan yẹn ọba ti tí ọba ti bá tà nábì mu èyí ó fìrọra fi kalẹ̀ ni èèyàn gbọ́dọ̀ ṣe ntọ́ ànábì wá sí láyé ni pé kó wá sàlàyé ẹ̀sìn fún wa yányán ànábì ò fún wa lẹ́sìn jọ sunday ànábì ò kí ń kíná fílà ní dùhà ànábì ò fi ń kómi olóbi jáde lóru tẹ́ bá ti pọ́n pọ́n tí mo yọ jáde lọ́dọ̀ àwọn alásàlátù yìí kí ló kù mọ́ wa kán fòbi olóbi wọn kan fi kan fi òru kan pàtì náfìlà ọ̀sán gangan kan pàtì tánàbí òkè ń yàn án so yóò kó gbogbo àwọn àwọn àsálàtù tó lọ lè rọ fúnra wọn ọ̀hún kan pàtì kan mú tánàbí ní ká máa ṣe ẹ rí i pé yóò kù yìí tí islam ní ká máa ṣe lásán so wallahu a'lam naam wa aleykum salaam naam ẹ ra o ẹ ọkọ tì ní o ọkọ tì ní naam so òun náà ni pé ní tí ànábì ò bá ti bí mùsùlùmí ṣe yẹ kó rí òun náà ni pé kí ọmọ tẹ̀lé lánàá ànábì sallallahu alaihi wasallam ní tí à ń sọ nìyẹn naam wa alaikum salam. ẹ kúrò lẹ́wọ̀. alhamdulilayi kúrò lẹ́wọ̀. naam ẹ kúrò ètò náà. alhamdulilayi. ẹnu bá fẹlẹ ní. allahumma amin. àbọ̀ ńlá ló sọ̀rọ̀ láti sango. jazakumullahu khairan ẹ ṣeun gan ṣeun. àwọn nípa gẹ́gẹ́ mẹ́nubọ̀ nípa pé àwọn tàríkà. naam. ẹni pé ànábì òṣèlú ẹ̀. naam. mo fẹ́ sọ àwọn ọ̀gbọ́n mo fẹ́ jẹ́ ṣàlàyé àwọn bídíà tó bá wà ń bẹ̀. ok ok ṣé ìmọ̀ sàkárà tó fà nábì. ok tó wà ní bídíà ni ọlọ́run tó sọ náà lùkúrá ni pé. ọ̀dà ẹ̀ máa ẹ̀ ẹ̀ jẹ́ ti dá yín lóhùn torí àsìkò ṣe ti dá yín lóhùn torí àsìkò ẹ̀ jẹ́ ń sọ àwọn nǹkan tẹ́ sọ fún yín so ní pé ṣe rí bídíà tó wà ń bẹ̀ níbi àsàlátù tẹ ti gbé yẹn gangan ẹ bá bí wọn pé sí ìta nàbí sọyọ ń ṣe sọlátù fati ní Tìjàníyà ń ṣe Jawaratul Kamali wọn ń ṣe sọlátù Tunjina náà ti Kàdírìyà ń ṣe sọlátù sábìkì ni wọn ń ṣe bóńkálukú ṣe ní tiẹ̀ nù wọn ní ṣe ìta nàbí ni a ṣe gangan so sọlátù Ibrahimiyya là nàbí ni a ṣe o. àwọn èyí tán wọn sọ tí kò wá dà ní. kàn án là ń sọ mu èyí ó ṣe ìta nàbí wa ṣe láyé nù ànàbí wa kọ́ so naam yanni tí ẹ tẹ́ bá ṣe tán bóyá kẹ́ pè mí lẹ́yìn ètò kájọ discuss rẹ̀ ṣe inshallah naam kí ni táìmù mi ọ̀rẹ́ pé àsìkò mi ti fẹ́ tán gan so mo ní ìṣẹ́jú méjì bóyá kí n tó fi gbà wọ́n ìta bá tún rí ní ìbéèrè naam. salaamaleykum. waaleykum salaam. ẹ ra fa akin pọ́ọ̀tù. jazakumullah khairan. ọlọ́wọ́ bá a fẹ́ látàrí ìbánilọ. àmì jazakumullah khairan. ẹ dákun mọ agbádùn yìí dáadáa. wàláyà gbádùn àmọ́ nǹkan nígbà tí àwọn abẹ béèrè nípa àwọn obìnrin tó pé ọmọ àwọn máa ń jọ láti lọ sí kiri àti ṣàlàyé fún wa nísìnyí lórí mi ò mọ kó ṣe. sọ̀rọ̀dìlù gbàmí àgàngàn kókó aláwọ̀ obìnrin mi ọ̀pẹ́ wọn ọmọ sọ̀rọ̀dìlù gbàmí àlẹ́yìn náà àmà táwọn mi mọ̀ dáadáa ẹ̀dá òkùnkùn tẹ̀lé wá dé kún sí àwọn èèyàn torí àwọn mi ti ti wọ́ jù ọlọ́run ti tan ìsìlámù ká jù báyìí lọ hmm. ẹ̀ẹ́dẹ̀kẹ́ hmm. ètò náà. tọ́lọ́wọ́n bá aṣọ yín lẹ́sàn rẹ̀ inṣàlá tó bá di ní ọjọ́ mẹ́jọ bóyá kí n gba ìpè ọ̀kan yìí kan yìí so òun náà ni last call now salamu hello naam ẹ káàbọ̀ ẹ kú ètò. alhamdulilah orúkọ tèmi ni saka ọmọlọrin láti yarabata. naam ẹ káàbọ̀. àárín kan tí kò yé mi tó. ok ẹ sọ nínú ọ̀rọ̀ yín pé léèyàn bá ń kó mọ. Hmm. bọ́yọ̀ ó béèrè owó àlùbáríkà kò sí hmm. nínú àlùfáàyè. bẹ́ẹ̀ kò sínú àdìsàn náà bí wọn kì í rán àlùbáríkà pẹ̀lú owó. ṣé kò ẹ̀bẹ̀ tó ń bi pé wọ́n ṣe kíní kan sí wọ́n kàn bọ́yá wọ́n béèrè owó mọ́sálásí. Ah, mi ìdáko mọ́sálásí o mi ìdáko mọ́sálásí èèyàn lè fowó sí mọ́sálásí. ṣé tẹ́ béèrè ni pé mo ní pé kéèyàn bẹ́yà ní sinmi ní níbi kí ọmọ kíkó wọ́n ti da gbogbo ẹ̀rú fún wa bẹ́ẹ̀ bá fẹ́ kó mọ ẹ̀ ní dálànà tànàbí màmá ń bẹ̀ mọ́ wọn ni ẹ̀sán owó àlùbáríkà ẹ̀sẹ̀ kí ní kàláfọ́ òjòkó mo ní kò sí ẹ̀rí ẹyọ kan tó fi ní kàláfọ́ òjòkó òun ni kó gbé kọ́ ọmọ jáde sọ̀sàmẹ́ná ha ó kọ́ ha kí ní kà gbogbo ẹ̀ yìí kò sínú ẹ̀sìn wa so n táwọn èèyàn dálẹ̀ ni inṣàlá tó bá di ní ọjọ́ mẹ́jọ tí wàá tó máa pàdé bi'idhnillahi ta'ala abdulfatah salumi òun náà ni ó ń kí wa pé assalamu wa rahmatulahi wa barakatuhu.